اللهم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 والصلاة والسلام على رسول الله ومن والاه واتبع هداه مشاهدي الكرام أسعد الله أوقاتكم بكل خير السلام عليكم ورحمة الله تعالى وبركاته ẹ̀yin olùwòwá nílé ẹkí káàbọ̀ sí ojú ìwòran wa lórí ètò yìí ètò ìgbógun mùsùlùmí gbàgede Firdaus eléyìí tí àjọ mùsùlùmí di Muslim Congress ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí ó máa dé sí ojú ìwòran wa ní àkókò inú oṣù Ramadan eré ìtàbí ń ṣàlàyé alukur'an karim tí àwọn afáwà gbà fún àjọ mùsùlùmí di muslim congress àti gbé wọn wá láti ìbẹ̀rẹ̀ àwọn náà ni ọlọ́mùsàjẹ́ kí arí pẹ́ ọ̀nà ìsáàdù wa abdullahi muhammadu shafi assalamu alaikum warahmatullah. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ní ẹgbẹ́ wọn lọ́hùn náà ni àwọn afáwa ajánásí imam abdulhafiz abdulaziz aririmako assalamu alaikum. wa alaikum assalam wa barakatuh. èmi ni ọmọ ìyá ismail busairi adékúnlé busairi abu muhsina èmi náà ni atọ́kùn ètò náà. ní èyí ká tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa á gbọ́ àyọkẹ́ látinú al-Qur'an bismillah. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله العظيم الله أكبر ìwà zina àgbèrè kan nínú àwọn àìsàn àwùjọ tó sì jẹ́ ti òun náà ni à ń ṣàgbéyẹ̀wò ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ti bá wa sọ wọ́n ní ikú òun náà ni máa gbẹ̀yìn irú ìwà yìí fún ọmọ kódà nígbà míì fún òbí tí ń ṣe kódà nígbà míì fún àwùjọ tí wọ́n bá ti ń ṣe irú ẹ̀ lánàá wọ́n tún sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ wọ̀nyí ni àwọn ọ̀dọ́ ibẹ̀ kì í wúlò fún nǹkan kan mọ́ ẹ̀rí wọ́n tún fẹ́ tẹ̀síwájú fún wa náà lẹ́nu lórí ọ̀rọ̀ zina yìí náà bisimilayi. a'udhu billahi sami'il alim minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهدي إلى يوم الجمع وبعد أدوك فون ولون alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àpárí ọgbà àpẹgbọ́dọ̀ alhamdulillah rabbil alamin fún oore àti àánú tọ́lọ́bá tó ṣe fún wa tó tó ṣe wa kò sórí ilé ayé lè ní tó tó fún wa láǹfààní káwá bá yín sọ̀rọ̀ tó fún yín náà láǹfààní kí ẹ gbọ́ wa ládàá kí a sọ ládàá kí a gbọ́ ọlọ́ni dùn ládàá náà atọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ fún aṣíwájú wa anábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n jíṣẹ́ ọlọ́ba síwájú àti gbogbo àwọn tí wọ́n jọmọ lẹ́yìn ẹ̀ tí wọ́n gbàgbọ́ tọkàntọkàn ọkùnrin wọn obìnrin wọn ọmọdé wọn àgbàlagbà wọn olówó wọn tálákà wọn olórí wọn ọmọlẹ́yìn wọn àti gbogbo ẹnikẹ́ni tí ó ti gbò kó olùjọ ọ̀nà anábì sọ̀sọ̀rà ẹgbà tọ́lọ́ bá ti sọ́jú òjíṣẹ́ ọlọ́run tí tọ́lọ́ fi dogun ilé ayé ti mẹ́mẹ́ àbí ọlọ́run bá Allah àwa iná ọlọ́run afọ̀rọ̀ náà ti síbi pé à ń sọ̀tùmọ̀ kíní jẹ́ zina nínú èdè lárúbáwá kótó di pé ànábì dé bó ní à ń ṣe ń tu kíní wọ́n fi ń pè nígbà tí ànábì dé ìtumọ̀ wo túmọ̀ sí àwa ń sọ yìí pé nínú tafsir Qurtubi volume twelve ojú one hundred and fifty nine bàbá sábà yìí pé azina fi lọ́gà. azina fi lọ́gà alwatu almuharram pé tí sinna túmọ̀ sínú èdè larabawa òun náà ní kéèyàn bó bẹ sọ̀rọ̀ náà ẹ̀tọ́ kọ́lá kùtùbù náà wà sọ́wọ́ àyípẹ́. kánà zina fìlọ́gà ma'rufan qabla ṣẹ̀rà. ó ní kótó di pé ṣẹ̀ríà dé ní kótó pa nàbí Muhammad dé sọlọsọlọ inú èdè larabawa náà wọn mọ gbólóhùn sínà ó jẹ ní tó ti gbajúmọ̀ lọ́dọ̀ wọn. mithlus mi sẹ́rkọ́. ìgbé gbígbólóhùn kọ́tìl ìpààyàn bó ṣe gbajúmọ̀ ní àmọ́nú gbólóhùn tó gbajúmọ̀ nù azina asẹ́rẹ́kọ́ alọ́kọ́tìl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa wasmun li wat'i rajuli mura'atan fi farjiha min ghairi nikah wala shubhati nikah. wọ́n ní ìtumọ̀ náà ni wípé kí ọkùnrin kó bá obìnrin sùn lójú ara rẹ̀ láì so yìgì ẹ̀ mingere nikah láì sí igi lórí lórí. wàlà ṣubuhati nìkan. àbí kájà pé igi tó rújú tó pé odidi ọ̀rọ̀ ni ṣé igi lálàáfíà ṣé igi ọ̀ lálàáfíà ṣé igi rújú gbogbo ẹ̀ bá kọ́ nípa fẹ́gẹ́ zawaji wọ́n sọ pé ọ̀nbẹ́nu igi tẹ̀sán ṣubá o ìrújú wà ń bẹ̀ o wọ́n sọ ẹ̀ka kankan wọ́n jẹ́ mo rò pé o wọ́n sọ ẹ̀ka sùn kankan pé kò wá tiẹ̀ sí yẹn rárá kò sí igi tọ́lá làáfíà kò sí igi tí ò pé náà. wàǹṣítà kúlta wà ìdíkọ́lù fọ́rjìn fi fọ́rjìn mùsítáhà tọ́bàn mọ̀hárọ́mí ṣẹ̀rà. wọ́n tọ́ bá wù ẹ́ sọ yí pé ìtumọ̀ ni pé ìtì abẹ́ bọ́ abẹ́. mùsítáhà tọ́bàn. tí èèyàn ń gbádùn ẹ̀ ládàámá tá a fi gbádùn. mọ̀hárọ́mí ṣẹ̀rà. èèwọ̀ nínú ẹ̀sìn èèwọ̀ nínú ṣẹ̀ríà. tafsir Qurtubi. Qurtubi wọ́n ní azina bishari. wà wá tó rọ́júlẹ̀ mùrọ̀ alimọ́rọ̀ àtàfil kóbol. ó ní kí a bá obìnrin sùn lójú ara. fi ghairil milki. láì níka láì sílábẹ́ kápá wa lọ́nà tá a gbà tí obìnrin gbà wà lábẹ́ kápá yẹn. wà shubuhatil milki. àti ìwà lábẹ́ kápá tó yẹ pé ó lè kù díẹ̀ káàtó bóyá wọ́n jẹ́ mọ̀ pé mílíkì báyìí tí wọ́n gbà lérò pé yìgì náà ni wọ́n tó gbà lérò ní ibẹ̀ yẹn inú ọ̀rọ̀ mi ọ̀tọ̀ pé. wàwà kúlò wàtò ìnù wákọ̀ àlàgẹ́rì nìka hin sọ́hì. ó ní gbogbo ìbọ́bìnrin sùn tí ó wá lójú ọ̀nà tí a sì igi tó lálàáfíà lé lórí. wàlà ṣubú hati nìka. tàbí igi tó jẹ́ sí pé ó rújú rújú bẹ́ẹ̀ pé. wàlà mílíkì ẹ̀mí ni. tàbí ní jọ̀hún tí à ń mú ẹrú níjọ́ tẹ́rú wà kó tó pé pa òwò ẹrú rẹ̀ ní 1952 kó tó pé United Nations 1948 ghana tó tún gbé dìde ìjẹ́ ọ̀rọ̀ human rights lágbàáyé 1952 náà ti jókòó iná ń pè ní mutamar dawuli alamani abek wọlẹsẹrẹkọk lẹ́ni o àfẹ́ wẹ̀rú ayé ẹnìkan gbọ́dọ̀ mú yàn lẹ́rú yẹn pé direct slavery kò sí mọ́ indirect lọ́wọ́ ànísìn níjọ́ náà dán kótó di pé yẹn dé lọ́dọ̀ àwa mùsùlùmí bí èèyàn bá lọ lọ tó bá lọ sọ́jà tó lọ ra ẹrú obìnrin tàbí ẹnìkan nífẹ̀ẹ́ yàn ó wá bóyàn lẹ́rú obìnrin tàbá lọ sójú ogun àwa kó àwọn èèyàn lógun omi wa wà nínú ẹ̀dá akólógun wọn á pín sọ́dọ̀ wa gbogbo àwọn ọ̀nà wọ̀nyí là á gbà lóbin tó bá lóbin lè gbà jẹ́ ẹrú lábẹ́ ọkùnrin ìyẹn náà ń pè ní. mílíkù yẹmí. mílíkù yẹmí pe ẹni tó pé ọ wà wa tí o sì bi tó lè lọ lọ́dọ̀ àwọn àforí sẹ̀ríà nínú ẹ̀sìn musulumi mùsùlùmí naa náà lọ́hùn èèyàn lè máa bá obìnrin yẹn lásìpọ̀ tí o sì gìlẹ̀ lórí sẹ̀ríà islam fọwọ́ sí sọmọ ọdọ o kì í sọmọ ọ̀dọ́ o níjọ náà lọ́hùn ṣùgbọ́n láti gbà tí òfin ẹ ti wá dé òfin àgbáyé ti dé nineteen fifty two nineteen forty eight tí o ti tí ọ̀rọ̀ òmìnira ọmọnìyàn ti dé tá a ti kásẹ̀ rẹ̀ lẹ̀ òfin náà ó ti wà mọ́ àlà ti gbé kọ́ torí díẹ̀ níjọ́ náà lọ́run láì fi rí tọ́lọ́ bá ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí ṣáájú rere tí bá ń sọ pé tí wọ́n dáàbò abẹ́ wọn a máa fi kún àyàfi àti àbẹ̀lábẹ́ka wọ́n pẹ̀lú suratu mu'minun láyẹlẹ keje. wàlladìínà humle forojihi muhafidu. olórin náà jẹ́ sọ abẹ́ wọn. ilà àlà azuwajihi. àyàfi àwọn ìyàwó wọn nìkan. àwùmá malakat àyìmánu. àtàwọn tẹ́lẹ̀ bá tún bẹ ní abẹ́ kápá wọn. innahum ghayru malumi. gbàgbélé ni wọ́n bá ọ̀nà báyìí ní wọ́n bá gbà bọ́ obìnrin láti bọ̀ wọ́n ń sẹ́ni àbùkù wọ́n ń sẹ́ni àmọ́ bù ọ̀rọ̀ tá a sọ yìí abanu wẹ kata n pe ni. alihidaya sharihu bidaya ti mubtadi. fọlọ́n tuuje four hundred and thirty three. hada muttafaqun alayhi bil jumla min ulama islam. wọ́n lé náà ní ìpanupọ̀ àwọn afa islam lè ní orí. yàtọ̀ sí yẹn náà bákan náà rè. wa huwa fi'lul fahisha fi qublin aw dubur. àwọn kẹtọ́ wa tún ní torí pé àáfàá tó sọ̀rọ̀ síwájú ó ní kí a bá obìnrin sùn lójú ara ó ní kódà bẹ́ẹ̀ à ń bá bá sùn nílé mi náà ó bá sùn lójú ara ni o ó bá sùn nílé mi ni o sìnà náà ni. awal kaba'irul izam. ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn kaba'irul izam nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ló tí a bá wo alikaba'iri àbí alikaba'iri tí a bá wa ẹ̀ẹ́dá eh, àbí tó ṣe a rí pé nínú àwọn ẹ̀ṣẹ̀ bàbá sì wo zawajir gbọ́nà hajari alaithami tó náà ṣe arúgbóná àwọn ẹ̀sẹ̀ ńláńlá iná ni wọ́n tó sí ìwé kan bẹ́ẹ̀ dáńpẹ́ ní alikina fífíkì imami ahmed volume four ojú two hundred and fifty abọ̀rọ̀ ẹ̀ ń bẹ́ àti bidatul mujtahid wọn lẹ́kọ̀ọ́ muqsad ibn rushd volume two ojú four hundred and thirty three abọ̀rọ̀ ẹ̀ ń bẹ́ àwọn kan ní. ọ̀wá yá ti arọ́jùlọ̀ wàmúrà àtúnbí fáyìlì jìmá bẹ̀rẹ̀ rí àná takuna bainahuma alaqatu zawjiyya mashru'a. pé ní gbogbo táwa ń sọ yìí pé èyí tí inú àwọn tààríf tó tó múnádóko jù kaba lulẹ̀ yìí pé òun náà ni kí ọkùnrin àtobìnrin bára wọn láṣepọ̀ láì sí àṣepọ̀ tọkọláya tí ẹ̀sìn fọwọ́ sí níbẹ̀ lára wọn kò sí láàrin wọn eléyìí òun náà ní pé ní zina ah, ti. Uh, ọlọ́ba àlekọ́lá ń sọ fún wa. sinai wá rèé ó kọ tí alukwani ń pè gbà mí bẹ alukwani alamọlẹ pé zina gbà mí ó wá ní àdàpé kan òun náà náà pè ní. alfahisha innahu kana fahisha wasa asabila. wọn fa ni azina yusamma alfahisha fi urfil islam. azina yusamma alfahisha fi urfil nínú àṣà islam ó ní pé gbọ́dọ̀ fa iṣẹ́ ní islam máa ń pè ní zina adagbe yẹn náà ni pé ìwà àbàjẹ́ tàbí ìbàjẹ́ ló sì pé aburú gbáà ni láfiwárí làwọn bá sọ pé ọ̀pọ̀lọpọ̀ ayélujára tẹ́ ẹ bá ti ń bọ́ gbólóyè tẹ́ ẹ bá ti ń bọ́ gbólóyè pàdé ibi ẹ kọ́ ronú lọ àkọ́kọ́ oníwàsínà tọ́ba ti wá pọ̀ yóò ti fà wá ìṣ náà sọ pé wàtújìmá alàlùfàwà. wàtújìmá alàlùfàwàhish. ọ̀pọ̀lọpọ̀ ni fàwàhish. fàwàhisha fàwàhish. àwọn àwọn ìwà àbàjẹ́ ṣìnà oríṣiríṣiríṣi àwa rí inú àwọn ayé Al-Qur'an Al-Karim tọ́lọ́ ti bá wa sọ̀rọ̀ àkọ́kọ́ Suratu Nisa àyá kẹẹ̀ẹ́dógún. wàláti yàtí nàlfàhìṣàtà min nisaikum. wọ́n gbogbo obìnrin tó bá ti hùwà bàjẹ́ yìí dá ń pè sínánú àwọn ìyàwó yín tẹ́ fẹ́ tàbáwọn ọmọ yín. fastashihidu alayhinna arba'atan minkum. ẹ yà wá ẹlẹ́rìí mẹ́rin nínú yín tí ó jẹ́rìí pé lóòótọ́ òun náà ni wọ́n bára wọn sùn. fàáhùn tọ́gbọ́n bá wá rí i. níbi bó ṣe kárí tíṣẹ tí adájọ́ gbà lọ́wọ́ wọn náà ní kó ṣe pé wọn bá wọn lórí ara wọn bí ìgbà tí ọ̀pá tìró ń bẹ́nu ti rò àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà rí lẹ́ẹ̀kan képe ń rosọ lọwọ tàbí ń ṣòkòtò tàbí jáde ń yẹn nà. Ah! ìdájọ́ wọn lọ́hùn-ún náà kọ́kọ́ bẹ̀rẹ̀ Islam. òun náà ni pé ẹ tì wọ́n mọ́lé. àtà yàtà wá fa ònàlmà o. títí tí covid wa bá kó tó fojú kàtà mọ́. àwòyẹ jàǹdà lọ́hùn sabila. tàbí tọ́lọ́ ọba àlekọ́ ló fi mú ìlànà míì wá láti tú wọn lẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àkọ́kọ́ nù. alfahisha alfahisha. láti yàtí ní alfahisha. nípìnlẹ̀ Islam òfin àkọ́kọ́ nù ọlọ́wọ́ balẹ̀kọ́lá ní tẹ́wà ti rí bẹ́ẹ̀ sẹ́ fámùsìkú owó nínú àfẹ́lẹ́bù yóò ẹ tì wọ́n mọ́lé hátà yàtọ̀wàfà ó nà lè mọ́ tí kò fi pa wọ́n síbẹ̀ yẹn làwọn àbá kan sì tù tẹ́ ń pèlẹ́ ha gbàdédọ̀rùn rárá o àwọn onísìnà njọ́ náà lọ́hùn tí wọ́n bá ti mú wọn bẹ́ẹ̀ ẹ̀sán wọn nù àti rí bọ́lọ́mọba àdékọ́lá pé sọ níbẹ̀ yẹn bákan náà tá a bá tún wo inú àwọn súra míì náà nusratu nisa yìí náà a bá tún wo àyà kọkàndínlógún yàtúgbà tó lọ́ba sọ. yá ayyuhal ladhina amanu. ọlọ́pàá ìtẹ́ ẹgbẹ́ lọ́ba gbọ́. la yahillu lakum an tarifu nisaa karuha. ẹ gbọ́dọ̀ jogún obìnrin ní tipátipá. wala ta'duluhunna fadhhabu bi ba'di ma sì ní wọn lára nínú nǹkan tẹ́ fún wọn tẹ́ wàá fi múra bá wọn ìrojọ́jọ́ wo orí wọn tọ́jẹ́ tọ̀ wọn tẹ́ fi ní wá fún wọn mọ́. illa an ya'tina bi fahishatin mubayyinah. àbí tí wọ́n bá wù wá tí wọ́n bá lọ wù sí náà tó sì fojú hàn nbẹ nọnọ tó lò fahisha. fahisha. tatu wa yà twenty two. wala tankihu ma nakaha abaukum nisa. ọlọ́ni gbogbo ìyàwó tí bàbá yín bá ti fẹ́ èèwọ̀ ní ẹ̀yin ọmọ náà ẹ illa ma qad salaf. àyàfi tẹ́ ẹ ti síwájú. innahu kana dada juru wa bẹ́ẹ̀ ìwà burúkú gbáà ni ìwà sínú ni. wa maqtan. ó jẹ́ aburú gbáà àti máa bí ọlọ́wọ́ bá nínú. wa sa'a sabila. wa sa'a sabila ṣe ojú ọ̀nà. tabawa lọ wo suratu araf aya twenty eight àti aya eighty akagbọn tọ́lọ̀ bá bọ̀. wàyíta fàlù fàhíṣàtàn. ọlọ́dẹ bá wà bàjẹ́ kan. ọ̀lú wàjáde náà àlẹ́hà àbá àná. wọ́n ní abáhàn bàbá lórí ìwà yìí ìwà wọn ni. wàlláhu amarana biha. ọlọ́nubọ́ lásẹ̀ rẹ̀. inna Allaha la ya'muru bil fahsha. sọ fún ọgbọ́n náà bá ọlá kì í pàṣẹ àwọn àbàjẹ́ níbẹ̀ yẹn o méjèèjì wa bẹ́lẹ̀ fàáṣà. alfahisha alfahisha. ẹ rí àwọn gbọ́dọ̀ balẹ̀kẹ́ ọlá bó ṣe ń sọ fún wa nìyẹn inú Al-Qur'ani Karim torí díẹ̀ tàwọn sọ́dún náà ní àyà one hundred and fifty one kábọ̀n tọ́lọ̀ balẹ̀kẹ́ ọlá sọ. wàlá taqrabul fawahisha. àjàmù ẹ gbọ́dọ̀ súnmọ́ ìwà bàjẹ́ ma zahara minha wa ma batan. ìtọ́ hàn bẹ́ẹ̀ dáhùnsẹ́ tí gbogbo ayé rí i pé oníṣìná rèé oná làwọn tí wọ́n fa aṣẹ́wó ṣiṣẹ́ tí gbogbo adáwọn aládùúgbò kódà ń gbà mí bẹ́ẹ̀ wọn àtúkọ́lé aṣẹ́wó wọn àtò síta ọlọ́ni ẹ̀ náà kọ̀ dáa. wà á máa àti ìta ṣe pàdé mi ń kọ̀rọ̀ hmm. wá bá mi kí n gbé ẹ sínú mọ́tò kájọ lọ gbogbo ẹ̀ náà ni ọ̀dà tó pé tó pé jọ̀hún lọ́dọ̀ alágbáwa wọ́n ní tọ́ba jẹ́ gbangba ní ọ̀dà tí kọ̀rọ̀ dá ọlọ́wà ní gbogbo ẹ̀ máa tọ́ ara mi ní àwà máa bá tọ́nà ètò hàn ètò pamọ́ ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ bá rí tọ́lọ́ bá lò lọ inú àlùkùránì kẹrìm ni ẹ̀ rẹ̀ àlèfà iṣẹ́ wàlèfà àṣà wàlèfà wàhíṣ gbogbo ẹ̀ pátá tá a bá ti bá pàdé inú àlùkùránì kẹrìm ibi tí ọkàn wa gbọ́dọ̀ kọ́ lọ òun náà ni pé azina sina ìbá obìnrin lásìpọ̀ ní ọ̀nà àìtọ́ obìnrin tá a ní igi lórí tá a wá ń bá sùn ọkùnrin tí ò ní igi lórí wa ti ń bá wa sùn torí díẹ̀ hàdà màánà zina lókàtàn wọ́ṣẹ̀rẹ̀ à lẹ́yìn náà. innahu kana fa'isha káwa gbólóhùn fa iṣẹ àwọn gbólóhùn kọ̀ọ̀kan àti gbólóhùn látàkìràbó ẹ má sùn mọ́ àti gbólóhùn àzínà ọwọ́ kò ìnáwó kánà fa iṣẹ. falfahisha. wọ́n ní ìdíje ìdúmọ̀ fa iṣẹ. hiya dhanbun azim. wọ́n ní ẹ̀ṣẹ̀ ńlá ni. qala Ibn Kathir. ńgbà Ibn Kathir fẹ́ sọ ó ní ẹ̀ṣẹ̀ ńlá dhanbun azim. aw ma'siyah. aw ma'siyatun mọ̀ṣíyàtú mujawazatu haddi shari'i wal aql. wípé ẹ̀ṣẹ̀ ńlá ni tọkọjá ẹnu ààlà òfin ẹ̀sìn àti làákàyè rere. qala wọlé ustaz sa'id hawa. bí ustaz sa'id hawa bọ́ sí tún yẹn. aw fẹ́ẹ̀lá. fẹ́ẹ̀lá zahiratul qubh zaidatuhu. wọ́n ní tàbí ká sọ pé ìṣe kan tó burú járe nírìí sí tàbí tó tiẹ̀ tó lékún ní burújáre ìmáàmù àlósì bó ṣe tó ní ẹ. àfihàn shadidatul qubh. tàbí ká gbé ìwà kan ní tó burú járe. qala dr wahaba az-zuhayri. bẹ́ẹ̀ bá wọ́n ṣe ṣe túnú tafsir al-munir. aw jarimatun azima. tàbí ká gbé. jarimatun kubra fi urfi ash pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀yẹn ni crime. great crime. great crime ẹ̀ṣẹ̀ ńlá òní nínú ṣẹ̀ríà ẹ wà báyìí sọ pé ẹ̀ṣẹ̀ ńlá nínú ṣẹ̀ríà torí pé àwọn àwùjọ kan ò rí lẹ́ṣẹ̀ torí ẹ̀ ní òfin sófin fún àràǹgbà tá a bá dé bí ọ̀rọ̀ ohun tí ṣẹ̀ríà fi àtọ̀ sí gbogbo òfin lénìí ẹ lè rí òfin ní àwọn àwùjọ kan tó sọ pé sìnì ìwọ ni ìjẹ báyìí ló wà fún láìláì wọ́n fi sábẹ́ òmìnira ọmọnìyàn human rights human rights freedom freedom alibahiya liberalism liberalism abẹ́rẹ́ ló wà tó dé tẹ́yìn bá ń sọ báyìí wọ́n á rí gẹ́gẹ́ bíbẹ́ ẹ̀ lajú sọ ni sẹ̀ríà Islam ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá. ìwọ ọ̀daràn ni tába ti ronú sinna ká pé anta mujrim. anta mujrim. a kírímìnà ni ẹ anti mujrima ìyá obìnrin ni ẹ ṣẹlẹ àti wa nù èdè wa nù ẹ náà pé a bá gbé ni wọ yìí náà wo bí ẹ ń dá pè nínú èdè wa tó dédé Yorùbá ọmọ yìí ni <laughs> náà ìtumọ̀ tí a tún nù ìnáwó. kánà fàáhìṣà. yaani ina zina. ina zina kánà fàáhìṣà. hún yẹ dọ̀míìrù yàwóòdù ìlà zina. ìlà zina. díẹ̀ nù ń bá tu lẹ́yìn náà káwá wàsá قال إمامنا قال ابن كثير أي وبئس طريقا ومسلكا onídìí ẹni pé síọ tó pé sáàmì ah, inú àwọn fílẹ̀ zamu tá a máa fi bu tá a máa fi bu ẹ̀nẹ̀ta oníkọ̀ pé pé wà bẹ́ẹ̀ sà tọ̀rí ẹ̀kọ́ sí ojú ọ̀nà ọ̀mọ̀síláka àti ibi tí ọ̀nà tí ìrìn ojú ọ̀nà tó ń gbà ojú ọ̀nà burúkú ni. qala al-Qurtubi sá asabiluhu sabilan. ó ní tó máa ní pé irú rìn bẹ́ẹ̀ rìn burúkú ni huwa takdiru. ó ní ó ní ní bẹ́lá bẹ́ẹ̀. ìdánáwó yóò di aw yóò á di ìlànà. torí pé ìwà tí máa sọ ní di ọmọ náà ni hmm. wa zina minali kaba yi o sì wà nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. wàlá khilafa fihi. kò sí ìyapa lọ́dọ̀ àwọn àfa pẹ̀sẹ̀ ńlá ni. wàfi qubhihi. kò sí ìyapa lọ́dọ̀ àwọn àfa pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò dáa ni. la tó ń bá ṣe sìn náà ìyàwó ẹ̀ ni àbọ̀mọ̀ ẹ̀ ni àbíyẹ̀ ẹ̀ ni abẹ́gbin ni àbábò rẹ̀ ni. Allahu akbar Allahu akbar ọlọ́run bá kí ó bá ní san afáwà ní ẹ̀sán rẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà ni ẹ̀yin náà tún ti gbọ́ yìí èwo ni ta la fẹ́ pè ní ọ̀rẹ́ ẹni àti aláàánú ẹni báyìí ṣé àwùjọ wa ni àbófin ìlú wa àbí tọlọ́run gbogbo àná la mọ̀ pé àgbèrè nǹkan tí ò dáa ni ìlú àwọn èèyàn ẹni eré kan kì í fojú rẹ̀ wo alágbèrè oníṣìnà ṣùgbọ́n òfin sọ pé kò ṣe kankan pé òmìnira rẹ̀ ni ó ń jà fún òfin ọ̀nà ló tún wá ń sọ fún wa ń sìn pé ó ń fa àìsàn oríṣiríṣi ó ń kó ìparun bá àwùjọ ó ti dá wàhálà tí ayé ń rán lẹ̀ pẹ̀lú ẹ̀ náà wọ́n sì ní kí wọ́n máa ṣe lọ èwo wá la fẹ́ gbà báyìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa sọ́lọ́ ni àbí òfin ara ayé kọ́lọ́mọba kó ń sa àṣàánú wa kó ń sì wà lọ́nà kó mọ̀ jẹ́ káwa tọ ojú ọ̀nà náà ojú ọ̀nà ìparun nígbà tí àwọn afáàn bá wa sọ̀rọ̀ wọ́n ní abẹ́ òmìnira ni wọ́n gbé sí lẹ́ni àwọn ní tí kì í bá ṣe pé èèyàn bá kí obìnrin mọ́lẹ̀ lágídí ó bá sùn kì í ṣe ẹ̀ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀. kódà bá bẹ̀rẹ̀ tó bá yá gẹ̀ẹ́ bá jẹ̀sùn gbọ́dọ̀ bá sùn lágídí bá tó délé ẹjọ́ wọ́n tún mẹ́sàn-án wá wọ́n ní wọ́n lọ mú ìgò wá kẹ́nìkan ti nǹkan bọ̀. bó bá lè wọ lágídí ṣùgbọ́n kò pé ẹ̀wọ̀n jọ gbà fúnra wọn náà ni ẹ̀ ní ìsinmi tí nǹkan tiẹ̀ dé dúró ni pé wọ́n ṣe wọ́n tún aya fọ́tò ẹ̀ wọ́n á gbé sí ibi tí gbogbo ayé ó ti máa rí tí ṣe ń kọ̀rọ̀ tẹ́nìkan ò rí wọ́n á gbé sí orí íńtánẹ́ẹ̀tì gbogbo ayé ẹ máa wò ó kódà ìlú mi ó ba ọmọ sùn yóò sì ya fọ́tò ẹ̀ yóò lọ jù sẹ́nu ọ̀nà lé wọn ó lè lọ jù sẹ́nu ọ̀nà ọkọ ẹ̀ ẹ̀ rí i pé àdánwò gẹ́gẹ́ bí àwọn afáàní pé fáàṣà di ọ̀ràn ńlá tí àwọn èèyàn ó ti sọ ọmọ èdè ènìyàn dẹranko níbi tí nǹkan dídúró lè kí wọ́n máa sọ báyìí kí wọ́n máa tẹ̀ mọ́ wa létí kí àwọn ọmọ wa kí wọ́n má sì rìn kí wọ́n má gba ìtànjẹ pẹ̀lú gbígbóyà freedom ni kọ́lọ́mùbá kó lànà wa kó tún àwùjọ wa ṣe. àmín. la ilaha illallah subhanaka allahumma wa hamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka allahumma wa natubu.